báwo ni stepdaughter. excuse me ta ni stepdaughter. don't ever call me your stepdaughter stepdaughter Bao. No, she ń ṣiyẹ sẹ́mi ló bá sọ̀rọ̀ tó ṣe báyìí ló ẹ̀ bà ló ẹ̀ bà kí ló wọ́n rí ẹ̀ ọkọ ìyá èèyàn bàbá ni nà kí ló ṣe ẹ fi mí dín are you for real. yeah. èmi náà lè dé bá sọ̀rọ̀ nǹkan tó ń sọ. like like. mo ń dárúkọ mi. Ah, kí ló ń ṣe ẹ wà á respect ló bá máa fún bàbá ẹ ló máa fún mi má bá mi sọ̀rọ̀ ló máa ṣe báyìí stop ẹ bàbá mi wà á èmi mo ń rùn ya ẹ̀ náà mi ò fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ bọ́ ti jẹ́ ìlà mọ́lẹ̀ fún ẹ èmi mo ń rùn ya ẹ̀ gbọ́dọ̀ máa respect mi. mo dẹ́ sọ̀rọ̀ dẹ̀rù kó bí a mò ń ṣeré i'm not joking i'm not joking ó ṣe ń pariwo kí ló ń kọ́ ẹ̀ kí ló ń ṣe wà àti bébí mi náà bébí yìí wò mọ́ mi ẹ̀yin náà lè fa gbogbo kí. òun ẹni kí bá bínú kí ló pọ̀ tí mo ṣe náà pé mo kàn sọ pé step daughter ṣé mo kàn sọ pé step father ni